صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم إن الحمد لله نعمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومعصوه ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين àdúgbò wọn lọ́wọ́ ọba tí ọwọ́ yẹ ọba láàánú ọba tó fi àánú rẹ̀ tó wà láti kò ní ọba tó já bẹ̀rẹ̀ rọ̀mọ̀dán yìí pẹ̀lú ìrọ̀rùn abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú fífí ọlọ́run ó sì ń bá wa lọ náà ní rọ̀rùn bẹ́ẹ̀ kọlọmọdà wa ní sí ní ìrọ̀rùn náà nílẹ̀ ọlọ́nà ni ọba tí a wá dúpẹ́ fún ọlọ́wọ́n àbáwọn abádélẹ̀ ní ayò àkàlábí ara àtọrọ ẹ̀tọ́pọ̀ fún àtúrájú ẹ̀dà àti ìjà náà Muhammad ọlọ́mọ́ta bá ìsàníkò kẹ́ gbogbo ńlá gbogbo àwọn ará ilé ànábì ọlọ́pọ̀tà àti ìsàníkò kẹ́ rẹ̀ fún wa. Èdórí àwọn tí wọ́n tẹ̀lé ànábì gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì látòkè délé lọ́ba ní kí àwọn náà. Àwọn ìbọn sórí gbogbo àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n wà lórí gbọmọ́rẹ̀ ilẹ̀ ayé mọ́tà bá ní mójú tó wọn wọn láàlọ́kọ̀ ọ̀tọ̀ ọlọ́run. Látàrí àtọ̀rọ̀ fún àwọn àlùfáà wa Bàbá àgbàrá gbé ní ọlọ́pàá bá ní bàbá lẹ́rìnú. Bá ní fi ọlákọ́lá fún wa. Àfẹ́ ara ọlọ́jọ́ máa jẹ́ fún wa. Ọlá àtọ́kọ̀ oṣù rẹ̀ ọlọ́ọ̀. Ọlọ́wọ́ láàyè àwọn tí à ń gbádùn bàbá lọ́dápọ̀ mọ́tà àti kó wẹ̀ ní fún wa. Gẹ́gẹ́ bí wọn bá owó tààrà ọlá ìníkù rẹ̀ ọlọ́run. Gbogbo tí a ń fẹ́ pátá àbọ̀ pàtàkì àbọ̀. Gbogbo tí wọ́n fẹ́ lọ́dápọ̀ jọ. àbẹ̀ ọlórí ẹ̀rí májọ ọ̀sẹ̀lẹ̀ ọlá ìníkù rẹ ọlọ́run nítorí láìlé ìlà lẹ́yìn wá náà tó pẹ́lọ́dọ̀ ọlọ́run ọba tó bá ń bẹ̀rọ láì ní rọrùn àwọn lọ

àwọn àtọ̀rọ̀ gbogbo àwọn adáhùn ti pàtà láti tó ti bẹ̀rẹ̀ èdè tó ti gbó ọlọ́pàá àwọn àti fún yípa ìtọ̀ fún ọlọ́run sọ ọ̀yá ọ̀bẹ àwọn ọ̀yá ọ̀bẹ àwọn Ọ̀yá ọ̀bẹ àwọn ọ̀yá عارية وعارية وعارية إلا وما لكل إلا أرجو إيمان sọ tí ó máa wí. Pẹ̀lú àánú mọ́ aláìyẹ̀ lọ. Ẹjọ́ wà ti ń bẹ̀rẹ̀ lónìí ní nípa kúrẹ́ àmọ́ wà ti zánu lè sàkádò àmìsí à. Nípa kúrẹ́ àárọ̀ wà ti zánu lè sàkádò àmìsí à. Ẹgbẹ́ bẹ̀rẹ̀. Onímọ̀ ọgbọ̀n nípa ìjẹ́rù náà ìjẹ́ àwọn alárúbáwá. Mẹ́ntì àbí. nígbàtí ó pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá lọ́dá kó wá olóòdì lè pè èèyàn ní dọ́bá jẹ́ tí ò sí èrè bí pé á bà bẹ́ẹ̀ pé tí wọ́n ti rí lọ́lọ́kùn àwọn adágbáwá yìí tí wọ́n jẹ́ kí ìjẹ́ nípa àwọn tí a ti gbàgbọ́gbọ́ ọlọ́run kò sí mẹ́ta kan fi lè fi ẹgbọ́gbà mẹ́ta mọ́tọ́ ọlọ́run tó jẹ́ kò ní takò yóò takò pẹ́mbẹ́rẹ́ ni gbogbo omi tẹ́ ti rò pé wò ní takò tọ́lọ́run gbogbo bẹ̀rẹ̀ wọ́n ti takò bákan náà ni wọ́n tó wá nígbà yọ̀ǹda lọ́wọ́ ànábì sọ̀rọ̀ láàrọ̀ sọ́lá nígbà náà bí yọ̀ǹda báwọn

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء المعبرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب عليم أعوذ بالله من الشيطان الرجيم باذن الله الرحمن الرحيم وجاء المعطلون من الرافضون لهم وقال الذين كفروا الله ورسوله فنصيب الذين كفروا منهم عذاب عليم الله عليك الله ó wá ń sọ ọ̀rọ̀ ọwọ́ fún wa kálẹ̀ mọ́lú àwọn èèyàn tí wọ́n jẹ́ káwọn ní náà kálẹ̀ mọ́ ara wọn padà nínú ọba mọ́ àwọn èèyàn ká èèyàn lè dára wọn ọlọ́niwá já àlìmọ́ asìrú nàmínàlì عذاب أليم وجاء المعذبون من الأعراب ليؤذن لهم وقال الذين كتبوا الله ورسوله فيصيب الذين كفروا منهم عذاب أليم. الله من àwọn tó fi pé ọyẹ tí wọ́n gbà fánàbí sàyẹ́yẹ́ ni ọyẹ tí nkankan ó tó ń kù fẹ́rí wọn pàápàá jùlọ gbogbo tọ́lọ̀ ọba àti kí ọlá ń fi yàn wọ́n dáadáa látara ànábì ọlọ́rin àzìrú وقعد الذين كذبوا الله ورسوله فيصيب الذين كفروا منهم عذاب أليم ọlọ́rin àwọn èèyàn tí wọ́n mú ẹjọ́ rò nínú àwọn ará wọ́n àwọn ni wọ́n lọ kó ọ̀rọ̀ bá lẹ́nu sọ́wọ́n náà lọ́sánà Ìwà lẹ́rí yọ̀ǹda fún wa. Wọ́n ní kàlẹ́bí ọ yọ̀ǹda fáwọn àwọn òdílé tẹ̀lá lẹ́sì lójú wọ́n wa. ọ̀mà tí gbogbo táwọn ẹrùkọ bá nàbì gbogbo ẹ̀lọ́lọ́wọ́ ti dìyàn. Báwọn èèyàn náà ti máa ń wa lónìí, ọ̀pọ̀ ní tí wọ́n ọ̀pọ̀ ní tí wọ́n kọ jáde lẹ́bìí àmọ́bà àlejò ọlá tó ní àwọn ẹni rẹ̀ yóò wà kọ́ wọn kọ́nà wọ́n kọ̀ máa wòrán pé ọ̀dà padà wá hàn pé ìtò ohun Àwọn ti ànábì ló nírọ́ àwọn tí wọ́n gbà fọ́nà ọ̀rẹ́gbò ọgbọ́nà ọmọ ní àwọn àwọn jòkó kalẹ̀ pe wọ́n takú àwọn náà lóò kalẹ̀ wọ́n ọ̀tẹ̀ náà bí wọ́n wò pé ibá wọn bẹ́ ṣe ohun yóò pẹ́ àwọn ẹ̀sùn bá wọn níbi káwọn òbí lọ ìṣẹ́ bẹ́ẹ̀ wọn àìní kó oríire wọ́n máa lè yàn pé àìsí bẹ̀rẹ̀ lẹ́mìí ara rẹ̀ ní pé nǹkan ò ní dá àmọ́ tí òfin sí bẹ̀ mú ọlọ́ ti fẹ́ yọ́ta àti bó ti fẹ́ lọ bẹ́ẹ̀ làwọn èèyàn ń rò ní tọ́nà pé àwọn òkú lẹ́yìn àwọn lọ àwọn àmà gbogbo àwọn ẹgbẹ́ bọ́yá gbádùn ní ọgbẹ́ máa gbádùn lẹ́yìn ara wọn tí ó padà yà kẹ́yìn bẹ́ẹ̀ làwọn èèyàn kan

Ọlọ́run ní àwọn èèyàn tó ọkọ̀ lọ́ọ̀dún òní tọ́lọ ń fẹ́ ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́lẹ́ oní ọpa àbẹ̀rẹ̀ sí wọn ìyọ́ jẹ wọ́n. ní, wọ́n àkò ní, sí ìbù ìyọ́ Gbogbo ọjọ́ láti pè èèyàn lọ́jẹ́ lẹ́yìn ọba ẹtí àníyàn kú pọ̀ tó wọ̀ lọ èyí tó bá lọ sí lẹ́yìn ìgbà náà ìyọ́ ọlọ́dún òṣèlú ọ̀sẹ̀lẹ̀ táwọn ilé náà bẹ́ẹ̀ torí pé wọ́n ṣe kéde wọ́n ọ̀rẹ́ ṣe táwọn àdúgbò wọn sí. A'udhu جاءوا إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله إنا انغزونا معك أبارتي أعراب طيب على أهالينا ومواشينا فقال صلى الله عليه وسلم تجدني الله عنكم وعن مجاهد هم نفر من غفار أو من غطفان اعتذروا فلم يعذرهم الله تعالى وعن قتادة اعتذروا بالكذب طب ìtọ́pà tí ayà yìí sọ̀kalẹ̀ àbára dọ̀á wọ́n láwọn èèyàn yìí ráàtù ni wọ́n ìjọ ni wọ́n wọ́n jẹ́ ìtàn wọn ní ìbúnú tùfẹ́yì wọ́n wá parapọ̀ wọ́n lọ bá nàbí sọ̀rọ̀ láàrín ọ̀sọ́dà àwọn ilé wọn bá nàbí sọ̀rọ̀ pé mo ti ọlọ́run tá bá ìtẹ̀lé jagun fi dúkìá wa lẹ̀ fi gbogbo tá a nílẹ̀ ètò òṣèré yọ́dà ń dábọ́ pé wọ́n ti kó máa lọ wọ́n wọ́n kó wọ́n sọ gbogbo tọ́pọ̀ àwọn amú èyí tó rí pé wọ́n ọ̀fẹ́ tẹ̀ láàrin lọ ogun àmọ́ èdè òyìnbó ni pé tó ọba àlejò ọlá ó ti túmọ̀ sí àwọn bá àti tẹ̀lẹ̀ Yàrá Mùsùlùmí ìtòní náà, ní èrò pé ọjà làkejì. Ọba àmì lè ti sàánú

المناسبة بعد أن بين الله تعالى أحوال المنافقين من سكان المدينة قف على ذلك ببيان أحوال المنافقين من الأعراب البدو lẹ́yìn bàbá wà wà àrẹ́jẹ ọlá tó fi sàlàyé ìdẹ́sẹ̀ àwọn amùnáfìkì fún wa ní àlàyé ìṣẹ́jẹ́ àwọn amùnáàtìkì lárúbáwá ogun ọwá ti tẹ̀lé kẹrìnà bá amùnáàtìkì jẹ́ pé wẹ̀dínà ọ̀tọ̀ làwọn amùnáàtìkì pé oko ilẹ̀ lábá ni ẹ ń gbé ọ̀tọ̀ من يطلبون الإذن من النبي صلى الله عليه وسلم في تخلف عن غزوة تبوك فقال لهم رسول الله قد أنبأني الله من أخباركم وسيغني الله عنكم طب àwọn akọ́wọ́ ní tàbí wọ́n ní àwọn lárúbáwà àwọn tí wọ́n wá bá nàbí yìí tí wọ́n wá pa ọkùn tí a ń rojọ́ ọ̀rọ̀ yìí wọ́n máa máa wá gba ìyọ̀nda lọ́wọ́ ànẹ́bì pé ìwà ànẹ́bì à ní ilé tẹ̀lé ọlọ́pẹ́jú ogun táàkù èrò òbí tẹ̀lé ọwà lọ́dọ̀ wọn صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه ọba àlejò ọlá fún mi ní ìrò gbogbo tí ń bẹ lọ́gbà ìgbẹ̀ ìfẹ́ lọ gbogbo ẹ̀ lọ́wọ́ ti ló ìpá àmọ́ ẹ bá ti ń lọ wọ́n ti lè àǹkù ọlọ́pọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀lẹ̀ lẹ tọ́ bá ti dúró tẹ̀sí ọlọ́run lónìí náà ìwọ̀n bá gbọdọ ó sì gbọ́dọ̀ lọ àtijọ́ láti fẹ́ sáwọn ti ìsìláàmù rẹ lọ pé bóòlù àtẹ́sìnrí àti ìsìláàmù máa ti lọ bẹ́ẹ̀ ọwọ́ pé lọ́nà àwọn èèyàn tí wọ́n máa fi ń tó ṣe lọ àwọn kan ò wọ́n wò pé lọ lójú ẹ̀sìn kíríkẹ̀jì ni wọ́n fi mà pé tó ń ṣe tọ́rọ àìjọ láwọn wọ̀kọ́ ẹ̀dẹ̀ arìnrìn jihad alẹ́dí na kẹ́lẹ̀bù lọ́wọ́ rọ̀sọ́lẹ̀bù bèèrè jihad yìí mú ní ìmánà wọ́n mú náà fi kò lè àárọ̀ alẹ́dí na jáàbù wọ́n máa tẹ́zàrú وظهر بذلك أنهم كاذبون ní àwọn èèyàn tí wọ́n ń pe ọlọ́run lọ́wọ́ tí wọ́n ní irọ́ ní dánàrí wí ipa pé àìfẹ́ ṣe ni wọ́n ṣe kú ọgbà pọ́lọ̀ ọ̀rọ̀ sí ibẹ̀ àìfẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run dánàrí mú wá bá wọn àìfẹ́ tẹ̀sì lè ọmọ pé bá kọ fún mẹ́rin àwọn ẹni náà ṣe ṣe wọ́n takú ọ̀tẹ̀ lọ jagun àwọn tí wọ́n àwọn wá ní mùnáàbì tí àwọn alárúbáwá àwọn tó ṣe pé wọ́n bẹ̀wà pẹ̀lú ànẹ́bì ní èrò pé àwọn ń bẹ ń bẹ àwọn ọmọ àti ìtọ́wọ́rú àwọn ìtọ́wọ́ ọlá ànẹ́bì gangan àwọn òní pẹ̀lú ti

wàzáàrà bí báyìí ká náà ń tàbí góòlù ọwọ́ náà pé òkúrọ́ ni wọ́n irọ́ wọn ń pa súnmọ́ àwọ̀ àádọ́hùn gbèlè àzáàrì ọlọ́wọ́ pé ìlérí ìyà fún pé gbogbo ń tẹ́ẹ̀mù Níyàn bá ilọ̀ ọjọ́ yìí àwọn mùnáfìkì inú ẹ̀sìn, irú ìyàtọ́rọ̀ ti jẹ àwọn àtànà ń bẹ lọ́rọ̀ ọ̀rọ̀ lónìí náà. Ìtù fi ń jẹ wọ́n lọ láwọn àyè tí wọ́n ti ń ṣe rẹ̀, ó sì máa fi pé gbogbo tí ó ṣe ń ta kúrò jọ bẹ̀rẹ̀. Ọmọ wa ń ṣe lọ فيصيب الذين كفروا منهم عذاب أليم في الدنيا بالقتل وفي الآخرة بالنار Wọ́n tó wáyé àwọn èèyàn tí ọmọ ìyà ẹlẹ́bẹ̀ eléro tí ó jẹ wọ́n ní àyè pẹ̀lú pé wọ́n máa pa wọ́n padà.

ọ̀rọ̀ ológun àràbò bẹ́ẹ̀ ọwọ́ àtẹ̀lẹ̀ dáàbì wà fún adéjá ìwà àti ìsìláàmù ẹ̀mọ́ láti ṣe fẹ́ ìǹkìrù lásìkò ìǹgbàwẹ̀ ìtọ́jà mọ́nìyàn ìtọ́jà lábílà gbogbo tọ́lá oníkà máa ṣe ìwà ń ṣe eléyìn òníkà ló lè wọlé pọ́pọ̀ òkè ìyọ̀rọ̀ nínú àwọn lábìkì لإنتظار الأولين بغير حق وقعود الآخرين عن القتال وعن مجيء الاعتزاز الذين كذبوا الله ورسوله من منافق الأعراض فالآية فالآية بشكيها في منافق الأعراض سواء من استأل الهزر بالباطل ومن لم يلتهل وتخلف الجهاد وعاقبتهم العقاب الشديد الأليم في الدنيا والآخرة بالقتل والنار نعم lẹ́yìn wá bà náà wọ́n ní sáyù sí ìbùlẹ̀ bí i dákàbà omi ní wọ́n àbáàbò nàrí kí ní ó bá ní ìkì sáàrì dáwà àwọn je jẹ́ ẹni àkọ́kọ́ nù ẹjọ́ tí ọ̀dá ní tí dì wọ́n máa kọ̀ láti lẹ́nu èso òdodo ọ̀rọ̀ ni wọ́n máa rí a jẹ́ àwọn mọ̀láti jẹ́ tòní gbogbo owó lè bẹ̀ẹ̀ sí wọ́n máa kọ̀ láti wọ́n ní ṣe tí ọlọ́run dára ní wàá bàárà ìfowó ṣe gbogbo tọ́lá ọba fẹ́ wọ́n pè ọlọ́run nírọ́ wọ́n pè ọlọ́run nírọ́ wọ́n pè ọ̀rọ̀ ànábì nírọ́ nínú àwọn òdájú ti lábáwá yìí bàbá wa pé kò sí yàtọ̀ fún àwọn àtàkùn náà ọlọ́run àti ọlọ́run ọmọ tí wọ́n ti kẹ̀kẹ́ fún wọn وعاقبتهم وعاقبتهم العقاب الشديد الأليم في الدنيا والآخرة بالقتل والنار ìjọba akẹ́bọ̀ ọwọ́ inú ìyọ ọlọ́run tó lè tí a máa ń dọ́wà tí ọlọ́run tó lè lọ́wọ́ padà àti jẹ wọ́n pé ìyọ ọlọ́run lè oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run mẹ́ta àti ẹjọ́ òfìnẹ́gbó ẹjọ́ ọ̀pọ̀pọ̀pá ẹjọ́ òfòmípa gbogbo orísìírísìí ẹ̀rọ̀lọ́run ti káàkiri orílẹ̀-èdè lórí kí lọ́pàá ẹni pé àmùnà ti jẹ́ ẹ̀bì ẹ̀fẹ́ ọlọ́run ń takò ìlọ́pàá rí bẹ́ẹ̀ wọ́n الدال على التبعيد لأنه تعالى كان عالما لأن بعضهم سيؤمن ويتخلف من هذا العقاب wọ́n ní ní oúnjẹ wa bọ̀ ọ̀gbẹ̀ yẹ ìjú rẹ̀ pé àwọn apákanú wa ọlọ́ọ̀bà àlejò láti mọ̀ pé àwọn padà gbàgbọ́ àti ìsọ̀lọ́ àti ìsọ̀lọ́ wọ́n máa ti dánà ní ìbẹ́

وهم من أعيان العرب ممن حول المدينة أو هم أسس وغطفان جاءوا صلى الله عليه وسلم يعتذرون إليه بسبب الضعف وعدم القدرة للخروج بدليل أنه تعالى لما ذكرهم قال بعدهم وقال الذين كذبوا الله ورسوله. يبقى إيه fẹ́ pé wọ́n fi ìgbín alákọ̀ọ́kọ́ yìí máa kùrí ìdàkọ̀ ìdí wà ó mẹ́ni àyá ìlàárọ̀ ní ma ọ̀rẹ́ Madina àdíká ó àtàdù àti gọ̀tùfán wọ́n lọ bá tẹ́lẹ̀ sọ̀rọ̀ lànàfẹ́lá wọ́n wá ọjọ́ wà nẹ́bì pé ìsábà ti dáa ìdí òrídáwò lè dàrá náà bí lọ

وردها wọ́n bá dá wọ́n yàtọ̀ tí ń lágbára tí síra ابن كثير هذا القول نعم لما ذكر ولو كانوا معذورين بحق ولو كانوا معذورين بحكي لم يحتاجوا للابتذال طبعا يقول òdòrò ní jẹ́ máa gbẹ̀dábẹ̀ ni je maa gbedabe wọn ò ní wá bùkátà lọ sí ti ìbàyọ̀ ọ̀dálọ́wà láti fi àwọn òní lè bá lọ sójú ogun ẹ̀wọ̀n fífí òṣàyà ti yẹn ó ní dánilẹ̀tìlẹ̀ ayá dánilẹ̀tìlẹ̀ ayá tí ò náà ayá annamasi ìrọ̀nìmùnàfikínà alẹ́dínà kẹzàbùlọ́

bó ti àti ìtọ́pọ̀ ọ̀nà wọn ni ó fi rògbà rẹ̀. Adé nínú wọn tí ọmọ ọmọ bára sí, kì í ṣe torí ọmọ mi ti wá ni, ìgbà wá mọ̀ èyí tẹ̀ ń ti bẹ̀rẹ̀ ń ti. Ìdí ìtọ́lọ́dù rẹ̀ ni bó ìwò wáyé ni ó lè tà pẹ̀lú bẹ̀rẹ̀ ń ti. bí sí rí,

wọ́n pe ìtànàbí sọ fún wa inú ọ̀rọ̀ náà wọ́n ní rọ́rà lè pa wọ́n máa fi ọ̀rọ̀ àmẹ́bí irọ́ ara wọn nítorí bẹ́ẹ̀ lára wọn mùsùlùmí lónìí àìfẹ́ ṣe ìtànàbí ni a ṣe gbogbo ṣe ọ̀rọ̀ tí a bá ara tí ṣe àwọn

ọ̀pọ̀lọpọ̀ wọn ilé ọ̀nà ìjànùkú ọ̀pọ̀lọpọ̀ ní jihad àìfà wọ́tàtà a ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá gbogbo tí wọ́n ń sọ ìgbogbo ẹ̀rọ lọ́wọ́ bá وهم أولي الأبصار في ترك الجهاد الذين أعطاهم الله ọ̀nà àwọn tó pé wọ́n ní nǹkan tí wọ́n rọjọ́ lórí bí àìsà bí àìlágbára bí àìsówó ọmọ láti fi tẹ̀lánàbì lọ àmì rẹ̀ tẹ́sí àwọn eléyìn àbáhùn àìlọ́wọ́ yẹn gbogbo táwọn ẹni wọ́n ṣe ní lẹ́sẹ̀lẹ́ ìtànábì lọ ọlọ́ọ̀dì borí yìí wọn àmọ́ tó yẹ pé owó tí wọ́n nà wà àlàáfíà ń bẹ nǹkan wà tó rí tara wọn jẹ́ bẹ́ẹ̀ ṣe lé lọ ọlọ́wọ̀ àwọn èèyàn tó wò pé àwọn ń sọ ọlọ́run kò

àmọ́tí ti gbẹ́yìn òbí àti ibi tí wọ́n para pọ̀ máa máa ṣe ń pe tọ́lọ́wọ́ bí ọdí mímu bí igbó bí ìsìgá bí agbèrè gbogbo tọ́lọ́ ọ̀fẹ́ ilé àmà wọn bẹ̀ẹ́ pé wọ́n rẹ̀ ṣe ju àwọn tí wọ́n ń ṣe ní

أصحاب الأعذار المقبولة لعدم الإجهاد ọlọ́run àdíjọlá ó tún mẹ́bà àgbọ̀ ọ̀rọ̀ ní ìmà tí ọ̀rọ̀ àwọn ẹni òbí àti àbúrà àbárin mọ̀sígbóra àti àdàrí jihad àwọn ẹni àwọn tí ọlọ́run àdíjọlá tọ́gbà àròyé sí wọn

المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نفقوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أعرف ما أحملكم عليه تولوا وأعينهم تبيت من الدهر حسنات أفلا ألا يجدوا ما اللهم الله ولا رب ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون عرج إذا نفعوا لله ورسوله ما على المؤمنين من سبيل والله غفور رحيم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نظروا لله ورسوله ما على المحسنين من سبيل والله نعم. ليس انا الضعفاء ولا انا المرضى ولا يجدون ما ينفقون حرج إذا نصروا لله ورسوله ما على المؤمنين من سبيل والله غفور رحيم. الله عليك ولا ما a sí àwọn èèyàn tí wọ́n lágbára ṣe nípa ẹ̀sìn kò ní àdúwọ́ jẹ́ ọlọ́run ilé ìsàlájú àfáàì àràjú ọ̀fẹ́sẹ̀ kankan fáwọn èèyàn tó pé wọ́n wọ́n ọlọ́wọ́ ní àrádùn àbáyì àwọn èèyàn tó ń pín agbára àti tẹ̀lá àti lọ jagun ní fún wa àwọn ilé ìwọ̀n lẹ́fẹ́ wà náà bẹ́ẹ̀ náà èèyàn tó ń pín wọ̀ bá tí ọ̀wọ́ ara lè ṣe tó ní oṣè ilé ìṣẹ̀lẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹnu kọ́ máa ṣe bọ́bá ti gbà mí tí ìyọ̀bá lára sí à ó ní bí ó ṣe kí o sí ààrẹ bá kọ àlùwàlá ó máa ṣe kọ̀ọ̀kọ́ mẹ́rin ọmọ

ọ̀sẹ̀ nìkan tó yọ̀ ọ̀dà púpọ̀ máa tẹ́sì kí wọ́n á ká pé ti ẹ pé ibi òjú òòrùn aláàdúrà òòrùn máa tẹ́lẹ̀ ẹlòmí ò kí mẹ́rara ẹlòmí ń kí gbogbo sáìsàn ní káàkó Ọlọ́run wà láàrín lẹ́bí lára yẹ̀jìdúnà máa ń fi kún àwọ̀dún. Ọlọ́run ní kò fẹ́rẹ̀ máa wọ́n tí wò ní tí wọ́n náà, èlò ní jọ́ náà tó jọ́ náà tọ́lọ́ ọ̀wá fi lè lọ kéèfẹ́ lẹ́fẹ́ ibi ni wọ́n ti ń lọ na ọ̀nà ọlọ́run ibi ni ẹ̀lọ lọ́wọ́ ojú ọ̀nà ọlọ́run na náà tó àwọn máa tún ṣe máa máa máa àgbèrè lówó ọ̀nà owó náà náà wà إذا نصروا لله ورسوله Nígbà tí wọ́n bá lè sọ òdòdó nípa ọ̀rọ̀ ọlọ́run, tí ó kò òdòdó ní ọkọ̀ ọba àti tí ó tẹ́tẹ̀ ní pé ọ̀lágbára àmọ́ èmi ọ̀lá àti àtìmòbìlì ṣe tí ọ̀hà lágbára yóò kù lọ́sọ̀ àmìlẹ̀ ya tó bá èèyàn pé iṣẹ́ ẹlẹ́sẹ̀ ìpínlẹ̀ kẹsẹ̀rẹ̀ ẹ má kàwọ́ pé mi ń ṣe torí pé agbára tí mo lè fi ní òkú ni ní àmì ìṣẹ́bí kíyà lè gbà bẹ́ẹ̀ tó bá ń dáadáa mọ́rọ̀ gbogbo ọ̀nà ti bí fún dáadáa dáadáa bẹ̀rẹ̀ láti bí kí ni káàmà sí kọ̀kọ́ bá dáadáa níbẹ̀ di káàmà sí wọ́n láti máa ojúmọ́ ìdáàmà sí mi káàmà kìí ó débi kámà pé ìrún tọ́lọ nígbàmọ́ bí wa a gbọ́dọ̀ fọ́kákí lákòókò rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ bá ṣe kírun gangan tí ó fi di ìtẹ́wọ́gbà wájú ọlọ́run lórí ibi tọ́lá ń fi ọ̀rọ̀ àwọn ẹni tànájọ́ ló sí dáadáa tẹ̀síwá náà lọ rí sí ọlọ́wọ́ bá ọgbọ̀ kúrò ọlọ́wọ́ àrẹ́jọ́ اللهم دع فرجي وهو ولا على الذين إذا ما أتوك لتعملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما يجدوا في Ọlọ́pàá àlejò ọlá ní báwọn ẹnu òṣè bẹ́ẹ̀ ẹni tí ọ̀lá gbára ọlẹ́ aláìsàn tí èfẹ́ lẹ́fẹ́ ẹni tí ò rí jẹ́ ọ̀nà fẹ́ gbí ìyìn òṣìṣẹ́ lánàá ní tí òṣìṣẹ́ lẹ́fẹ́ yìí bẹ́ẹ̀ náà wá ní àwọn tó lè pé àdàdí ilẹ̀ ìsámà àtọ́wò àti tààmílà ohun àwọn èèyàn tó lè pé wọ́n wà bá ànẹ́bì pé wà ànẹ́bì ìtọ́ ọgbẹ́ láti èyí arẹ́bì láti pé àmọ́ owó dáàmẹ́ lọ làwọ́ òní ẹ̀sì dáàmù làwọ́ ìbára tọ́rọ ẹjẹ lọ iná ní tiwa ọlọ́run ní ńlá àràjú àwọn eléyìn náà wọ́n ọ̀dẹ́fẹ́ wọ́n yàtọ̀ fẹ́ tí gbogbo nǹkan yìí sí lọ́dọ̀ ṣùgbọ́n tó èmi náà ní tí ń ba iṣẹ́ o kò sí túnbọ̀ lórí rẹ̀ nílọ́ o ẹ̀rí àwọn gani ọ̀rọ̀ wà náà níbẹ̀ ọ̀rọ̀rà ọ̀rọ̀rà táwà láwọ́ wà ánúlò ìtàfíìkù nínú ìjọmọ̀ ìhàzànà ألا يجدوا ما وأعينهم تفيض من الدمع حزنا lójú wọn bá bẹ̀rẹ̀ sí tàbí ẹkún ọba tó kó bá wọ́n mọ ẹkún yìí ní ẹkùn ìbànújẹ́ gangan aláàjẹ́jìdú máa ń fi kòrónà aláàjẹ́jìdú máa ń fi kòrónà kí ní pàwọ́ ẹkùn ní pé tó ìbáwọ̀ orí báwọ̀ ọ̀nà láti jẹ́ láti lọ́lọ́wọ́ Ó jẹ́ lọ́nà wá tó ní jó Ìgbà táwọn kan sì ní rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n ọ̀rọ̀ tí ń pa ọba náà ní ọ̀lọ́. Ìdí wọ́n nà, ìdí wọ́n fún yà, ìdí wọ́n lò, mo bẹ̀rẹ̀ fún wa, àmá kò rán ní lọ́rọ̀. jẹ́ pé àwọn akọ́lọ̀ fọ́nà ń kó sí lọ́dọ̀ bí òkú àmá tó pé ní bìtì náà kú nínú ojú òrí náà sọ́lọ́. Ọlá ti fún wọn tí ò ní sọ, lè fún wọn náà, ìdí ọ̀bẹ̀rẹ̀ sí ọrẹ pé yóò padà pọ̀ padà. Yóò di yóò kọjá ìtọ́jú rẹ̀ lè ká mọ́ tó ní ọlọ́run àrẹjọ náà àwọn èèyàn yìí wọ́n wà wọ́n bẹ̀rẹ̀ sí sun ẹkún ibi wọ́n ń pa wọ́n ibi pé àwọn ìyókù àwọn ìṣẹ̀lẹ̀ náà ti lọ jago àwọn òní ìfẹ́ ogun ilé lọ ìdí náà wọ́n ti jọ dùgbà wọn kò nínú òfin ní ní fi ìròkúrò lẹ́gbà ọlá ẹgbẹ̀rẹ̀ máa tọ́lọ́ ọ̀rá sí ọmọ ẹgbẹ̀fọ́ ọ̀rọ̀ sẹ́mínà ẹgbẹ̀fọ́ ọmọ ẹgbẹ̀fọ́ ọ̀rọ̀ sí

ibi tí a bá ló ti fẹ́ bẹ́ẹ̀ ibi tẹ́bí ó wà tẹ́ ti gbé fún ọmọ àti ẹ̀dẹ́ tí wọ́n náà ti lè gbé pọ̀ ọlọ́ọ̀lọ́ àlùkọ́mà ẹnu wọ́n àwọn ẹgbẹ́ ọlọ́run ti fẹ́ lọ ọlọ́mọdé àti sababu abi kuntu فإني لوادع إلى القلم في غضني إذ أمرنا بالكتاب فجعل رسول الله صلى الله عليه وسلم ينظر ما ينزل عليه إذ جاءه أعمى فقال كيف بي يا رسول الله وأنا أعمى فنزلت ليس على الضعفاء ونبقى أبي قاسم اللي يوقع ويوقع على ضرطين ثابت ó ní mò ń kọ Suratul Bara'a ó ní mo wá gbé káràmù mi mo gbé sí isi òmìnir náà ti lè kì nígbàtí a pa aláṣẹ pé owó ya àìsà sọ́lọ́rùn ya ń kúrù máa yà ń sí ìlú àlẹ́ yìí a wá wo pé à ah, ìdí ọ̀rọ̀ ogun ìsíjà àwúlé àmá ìgbàtí agbọ́tùkanlé wá bá fàkọ́ọ́lá lọ́wọ́ ní yàrá súlọ́láì kéèbà bí wà nà àmá ogun láti bọ́ wọ́n ní ẹlọ yìí bóò lè nínú òṣèjọ́ ìní o bọ́yẹ̀ ní pé agbọ́tùkanlé rí ni Bàdẹ́sà láti láyà ìbákọ̀kalẹ̀. Ìtọ́bà tí áyà ìbíkọ̀kalẹ̀ nú, ọlọ́ni lè bà mẹ́tú ọ̀pá. Wà á mà áyà tó wọ́lá alẹ́lẹ́dí na ìzáàmà àtàwò. Fàzúkìrọ̀ fi sábàbì nù zúlì ha sàlátù ابن أبي حاتم أيضا عن ابن عباس رضي عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم الناس أن ينبعثوا وزين معه فجاءت صحبة من أصحابه فيهم عبد الله بن مغفل المزني فقالوا يا رسول الله احمدنا فقال والله ما أجد ما حملكم عليه فتولوا ولهم بكاء وعز عليه أن يصاب الجهاد ولا يجد نفقة ولا مؤملا فأنزل الله أذرهم ولا على الذين إذا ما آتوك لتأملهم الآية وذكرت ذكرت أسماءهم في المبهمان وكانوا يسمون الباء Mùkàí. Únà a ti rí ọmọ rẹ̀ wá Dàkàí. Látọ̀dọ̀ Abdullahi Bàbá Ìfúnjọba Àyò. Ó ní àrùn Sọ̀tọ́làm, ọpa àwọn èèyàn látẹ pé tó ẹ̀já lọ́jà gbogbo lọ́wọ́. Ní àwọn àwọn dé inú wọn ni wọ́n ní yàrọ̀ fún lára ìwúsẹ̀ ọlọ́run kì àwọn náà mẹ́ lọ dágbó ṣe mí máa gbé wa lọ àwọn tá nídi kókó wà ẹ̀sìn gbé wa owó wa àtàwọn èèyàn ilẹ̀ náà láì máa máa èmi dáa lórúkọ yìí ìdí mo lè fún ní dáa bí lè ní dáa mẹ́rin ṣe èmi kò sí pàtàwọ́lá ò ní a máa jí padà wà lọ wọ́n dá ń bù káà ní a máa ọwá lè lára wọn àjúbà tó á nílé lọ jákòó lẹ́ẹ̀fẹ́ pé mùsùlùmí òde òní tí a bá sì wá sí nǹkan gbàndọ̀ lọ́wọ́ táàbá lè bá wọn jọ ìyìn tí a sì wá sí gbàndọ̀ lọ́wọ́ látẹ̀júwe wà sí ìta gbangba ní ọwọ́ sọ fún agbé wà gbangba ń bẹ́ bí báyìí o kò ní náwa ní ìdà ọ̀nà lọ́kọ̀ ọ̀nà ló ń jẹgẹ́ o ọwọ́ owó ọkọ̀ bá iná ọ̀nà wa ọ̀gọ̀rọ̀ mùsùlùmí òun ní lọ wọ́n máa wo àwọn tí ń lọ bí ẹni tí ò ní ti ń ṣe ní ọ̀gọ̀rọ̀ àdúgbò wọn tí ń gbé gangan láti wá ti sí àti jáde ohun lé rẹ̀ láti bá àwọn àti ohun ní yọ́ máa Yọ́ na fi àsìkò onye ti gbogbo nǹkan ní ìsinmi ọlọ́pọ̀ òdò sí. Àmọ́ bá ọlá náà kìí sọba tí kìí tí tí ní ti lẹ́gbà o. Àwọn tí wọ́n ń síbẹ̀, àwọn tí bá ti kò lẹ̀, àwọn tí ẹn kó ní lẹ́, gbogbo ọba kúnlẹ̀ ní ti rí tó ń pé Adáláṣe bọ́yá wọ́n wọ́n rẹ̀ káàlẹ̀ wọ́n jẹ. Ìyún ní ojú ọmọ pé rẹ̀ ó fẹ́ jẹ májẹta. Tó lè jẹ́ bá mẹ́rin àti ẹgbẹ́ ìgbẹ́yìn ọ̀wá ti fẹ́ pé ìyá máa o. Ìyá o. Pàpá

kò sí dọ́nà àwọn èèyàn tí wọ́n ń tẹ́ ẹ̀rẹ̀ fún wọ́n ìdára rẹ̀ ìjọ́nà náà ó ti jẹ́ sí àwọn èèyàn náà lónìí náà tí ọmọ wà ẹlòmí ilé bẹ́ẹ̀lì lára ẹ̀dẹ́ ẹgbẹ́ ẹlòmí ilé bẹ́ẹ̀lì lára ẹ̀dẹ́ ni ti ń bá bọ̀ yàtọ̀ fi ọlọ́run máa dé sí lónìí dídé sí tònítọ́ ọba gbóde bẹ̀rẹ̀ rẹ̀ lánàkọ́ àwọn èèyàn pọ̀ fún ayé tí wọ́n ń ṣe ayé bọ̀ tí wọ́n ń ṣe ayé bọ̀ tí wọ́n ń ṣe ayé bọ̀ àmọ́ ọlọ́run máa jọ ń kanu kú títí tọ́lá ẹni ṣe inú tọ́lá ń fẹ́ fi ó kanu kú ṣe ìníbi kakó wa wá ṣe lọ yìí báwọn èèyàn tó bá rí pé àwọn tó máa ń pé pọ̀ ọmọ sí rí bàtà ọmọ sí rí bàtà ẹ̀yìn tẹ́ ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀tẹ̀ sùúrù yóò rí bẹ́ẹ̀ nítorí pé tọ́lọ́run ni wọ́n ti dàbí ẹ̀fì rí bẹ́ẹ̀ kì í sọ́ọ̀bù àwọn tí wọ́n sọ́ọ̀bù ní alẹ́ ẹ̀rọ fún àwọn lóòrò ọ̀wà ní abẹ́rẹ̀ àmágbà tí wọ̀ lé sí ọba akọ́lẹ́sí lójú káàkiri ara wọn ilé náà gbé gbogbo nǹkan ṣe wọ́n náà ṣe sùúrù ṣẹ̀yà ti dáwò ọlọ́run mọ́ zà ààyè ìbátò àánìlì jihad àkọlẹ̀ lára wọn gan bí àwọn onílé bá ogun èyí wala yajidu nafaqatan wala muhmilan bẹ́ẹ̀ ni wọ́n ò ní tí wọ́n nà kò tún tẹ́ tó lè gbé wọn tí lọ ọya

ولا على الذين إذا ما أتوك لتعملهم على فهذه الآية ذكر ذكرت أسماءهم في المبهمات وكانوا يسمون يسمون البكائين الثانية الرواية الثانية قال مجاهد هم ثلاثة إخوة ماتت والسويد نعم. ونعمان بن مقر نعم. سألوا النبي صلى الله عليه وسلم أن يحملهم على الخفاف المدبوغة ونعام المقصوفة فقال لا أجد ما أحملكم عليه wọ́n lẹ́lẹ́ ìdíjì pé àbára bùdárí ìtù ọlọ́pàá ọmọ àyá mẹ́ta kan táwọn náà lọ bá lọ sọ sọ́lá pé tó àwọn náà fẹ́ lọ màmá lọ́wọ́ sí àná ta lọ arábìnrin náà jíjú máa àbílùkún àlè kò sí díbi ràn yín lọ ẹ̀dùn ní ẹran abẹ lọ ni والرواية الثالثة قال الحسن البصري رحمه الله تعالى نزلت في أبي موسى الأشعري وأصحابه أتوا رسول الله صلى الله عليه وسلم يستعملونه ووافق ذلك مني غضبا فقال والله ما أعملكم والله أجد ما أعملكم عليه Ọ̀rọ̀ ìbábárí, ó lọ́pọ̀lẹ̀ ìgbà àbí gbogbo àti àríyàn àwọn ìjọ rẹ̀. Wọ́n lọ bá nàbí sọ̀rọ̀ ọ̀sọ́dọ̀ àwọn.

ló yẹ báwa lò ní àgbọ́rọ̀ ọ̀fẹ́ sùúrù gbogbo wọn náà rò pé ọ̀rẹ́ tí wọ́n ní wọ́n náà wá ṣe báyìí èso bẹ́ẹ̀ ni ti tó ń káàkiri ọlọ́jọ́ pọ̀ ju bó ṣe lọ náà àmì التفسير والبيان أبان الله تعالى في هذه الآيات الأعذار التي يقبل بها القعود والقتال وذكر اصنافا ثلاثة في ذوي الأعذار مقبولة وهم الضعفاء والمرضى والفقراء اللهم عليك يا الله ó sàfihàn ní ayà yìí àròyé àwọn èèyàn tó ti pé ọlọ́run fúnra rẹ̀ ọgbà kí wọ́n ó jókòó fún ọmọ lọ jagun ọlọ́pọ̀ sí torí pé kò sí tí wọ́n mọ̀ lọ tẹ́bí ò sí ní tó lè fi lọ wọ́n wọ́n sí náà fún sàlẹ́ẹ̀ta

ìbáwọ̀ bàbá ìsàn ni ń òun ni ẹlòmí ẹgbẹ́ tí ń ṣe ó lè tókò sí ẹni jọ sọ̀rọ̀ àbábọ́lá ti ta ẹjọ́ àjọ pé ìkẹta tó lọ́rọ̀ sí ìsìn àyèfà tí ń ṣe òde fún lágbára àti bí àìní fẹ́ pé ọmọ ènìyàn tí àìní bá ti dọ́dọ̀ rẹ̀ bí tó bá ti kú ò ní ọmọ jẹ́ pè láìní kí ní kàrọ mẹ́ẹ̀ṣe fòrò pé iyokó rẹ̀ ó sí ń kù lọ́dọ̀ rẹ̀ yẹn lára ti mú ọkú òun ni o kò sí ń àwọn ẹ̀dọ́ tí a ti gbà láàrin kọjá lórí ni wọ́n máa mọ ọlọ́run sí lórí rẹ̀ nígbàtí a máa pè gan ẹgbẹ́ ojú mẹ́ta lọ sí kò tó wá wà lọ àwọn tí sọ wọ́n máa wò pé jù lọ kò jù ọlọ́run ti fi ayé ti ẹ̀dẹ́ fi pé 100,000 kó ti di tí ọmọ mú nígbà tí mú 1,000 yà subhanallah náà فقال ليس على الضعفاء والمرضى والفقراء العاجزين عن النفاق في الجهاد إثم أو ذنب أو عتاب في عدم الجهاد إذا نصره لله ورسوله àbá ní kò sí ẹ̀fẹ̀ kankan fún ẹbí ọ̀lágbára àti lè jagun wọ́n ìṣẹ́bùn ìdọ́ ọ̀rọ̀ ni pé ìwọ máa ń pè àìlágbára mara rẹ ni tàìsílòdòdó ọ̀lágbára àìlágbára ọlọ́run ò sí ìjọ ọlágbára ọ̀rọ̀ alágbára rẹ̀ rẹ̀ àmájẹ́yàn lágbára tó máa tẹ́ àdájọ́ amára rẹ̀ yóò padà sí ẹjọ́ òní lágbára ti tọ́lọ́ ọ̀pàá ọlágbára ọ̀wà àbẹ́ta ti jẹ́ ń dá sí lọ́wọ́ orí máa dá sí padà wàlmọ́rọ̀dọ̀ wàlmọ́rọ̀dọ̀ bákan náà ni aláìsàn àìsàn pólìsì ní sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa fi dẹ̀dáwò ni àfitóbi rẹ̀ bẹ́ àfitọ́kan rẹ̀ bẹ́ gbogbo àìsàn tí ó kọ́ di wa lọ́bà ní rẹ́sìsì ọlọ́run mọ́ ti wá àní gbogbo mùsùlùmí tí a wà lórí àìsàn lọ́bà ìfẹ́ gbé lórí من طرأ له مرض مزمن أو مؤقت لا يتمكنون معه من الجهاد كالزمن والعم والعوج والمهمومين والفقراء والفقراء الذين عدموا النفقة على أنفسهم في أثناء الجهاد وعلى إيالهم àwọn aláìní àwọn ìyàtọ̀ pé kò sí tí wọ́n nà fúnra wọn kò sí tí wọ́n nà fẹ́nu ara wọn kò sí tí wọ́n nà sójú ogun kò sí tí wọ́n nà pẹ́ bí fárá fúyàwó bọ́ àìnínú àìní ọwá wà lọ́wọ́ ọmọ ènìyàn inú sójú ogun bèbí ẹ̀sán àwọn tí wọ́n bá lọ lọ́ọ́gbà àmọ́ o ní ogbí àìní mára àárín tó ní tẹ́lẹ̀ lọ rẹ̀ ní má tíyàn bá tí ní tí wọ́n bá nílé lọ́nà pé àwọn tí ẹ ń lọ ìlú orí fi ẹ́ ní ọlọ́dún tó wọ́n ní yóò padà lẹ́jọ́ òbí kẹ́yìn àbí ọlọ́ọ̀bà àlejò ọlá gbogbo àwọn èèyàn tí a ń bẹ ní ara wa tí wọ́n ti ní lónìí ọlọ́pàájì wọlé ní mọ́ wọ́dá àjọkàn ọlọ́run àmì ọlọ́run wọlá tí wọ́n ń lò